كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول الله تعالى في كتابه العزيز إن الذين يرتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلى الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا تواب رحيم ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣàárẹ̀ èmi àti ẹ̀yin pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò ní àbàwọ́n nínú tí kò sì di iyèméjì nípa rẹ̀ ẹ̀sìn tó wọ́n kan gá tí ìfọwọ́sọ̀yà lérí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá tó ń bẹ̀ẹ́ fún ọ̀nà ìsìlámù ẹ̀sìn fẹ́rù èyí báyìí láti jáde ní gbangba kí mùsùlùmí lò àyàfi tí máa ń bẹ̀rù sùtá tàbí ìnira tí àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ẹ̀sìn lórílẹ̀ yìí ń bá ń bẹ̀rù aburú tí wọ́n lè fi kàn látara tó kòrò sùúrù nìkan lókùn ṣùgbọ́n nípa káṣe fáàrí káṣe ìrìnrìn ká mọ̀ níyè méjì kọkẹ̀rin ni ó sì balẹ̀ pé tí ń jẹ́ sí ìsìláàmù ni ó mùsùlùmí nìkan ló ní ìyọ̀n ló sì dìbò ẹ̀sọ̀yà kò ní àwátì nínú kò sí rínrìn jìnnà láti lè sì di ọ̀rọ̀ yìí múlẹ̀ láti fẹ́fẹ́ rẹ̀ rinlẹ̀ dáadáa nínú alkùránì kùránì nìkan ló sọ tó ti gbé jáde pé ìsìláàmù ni ẹ̀sìn ẹni tó gbé ìsìláàmù kalẹ̀ náà ládẹ́dà ó tún wá yọ́nú sí ó sì tún pa wá láti ẹ̀sùn ní ká mọ̀ sí lẹ́sìn kámú lẹ́sìn ó tún jẹ́ ó yé wa pé kẹ́nìkan máa rò pé ẹ̀bùrú kan bẹ àbíkọ́ ọ̀rọ̀ kan tó ń lè sọ sóhun ìjájú ọ̀nà ó jẹ́ wa pé kò sọ́nà kankan ju ọ̀nà yìí lọ tó o bẹ́ ọ̀nà to tó yàtọ̀ sọ́nà yìí ọlọ́run ọba ò ní gbà kò sì ní já sójú na náà inú náà ló padà lọ já sí ọlọ́run ní ìnà dínà ìdà lọ́rin tá a bá ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run àti islam islam tàbá ní kí ní ń jẹ́ sí lọ́dọ̀ ọlọ́run lọ ní islam nìkanlẹ̀ èyókù afẹnupè ni wọ́n àwọn lópè lẹ́sìn lọ́dọ̀ tòun kìí ṣẹ́sìn ìnà ìnà ẹ̀sìn náà o lọ́dọ̀ tòun ọlọ́run islam kẹ́ni àwa mùsùlùmí lè balẹ̀ ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́run ní akmaltu lakum dinakum mo ṣe àṣepé fún yín ẹ̀sìn yín kò ṣe láṣe pé kò sí àbùkù ń bẹ̀ kò sí àbùjẹkù ń bẹ̀ kò sí àìtó kankan bẹ̀ gbogbo ọ̀nà ní àfi máa wọn tí ò tó bóyá kó dán alọ́ ló ti dán áàkì mẹ́rin tún mo parí ẹ̀ iṣẹ́ parí kò kú àbọ̀ ààrẹ bí ànẹ́bì kan tó tún fẹ́ wá ṣàlàyé nǹkan kan mọ́

ànábì ni ọ̀kọ̀ọ̀kan nù wọn yẹ́ zọ́rọ̀mù ànábù nàbí yóò máa rò bá nàbí lò wọn ò sì ní dé ní ọgbọ̀n fáànù bẹ́ẹ̀ muslim àwọn ọgbọ̀n pé ọ̀kan nù wọn ló tó ṣe gíní ló ti dé torí pé akmal 2 ọ̀hún ti parí ẹ̀sìn kí ló fẹ́ wá wí ẹ̀yàn ọlọ́run rán tó gbà àwọn

àmì oníranù ní ọ ṣe bí ají láàárọ̀ ẹ̀ àkìtúgbì ní sáwọn mùsùlùmí ẹ̀kà sáàkìtúgbì àkàfájà mẹ́ àkà ìdínà sírọ́tọ̀ lè mustaqim nínú fájà kí ni àdúà lẹ́yìn bá balẹ̀

ìní àwọn ìkàmínà àdábìrì kọ́bìrì ọlọ́run asájíọ́ níbi ìyà sàárè kúrò níbi ìyà sàárè wà mínà jàánà asájíọ́ kúrò níbi ìyà jàánàmà wà mín fitnati masẹ́hì dàjá asájíọ́ kúrò níbi fìtínà ń bọ̀ inú ọ̀pọ̀lọpọ̀ ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ní àdá àtàbà ní ìmọ̀ ṣe ẹgbà mọ́ ọ̀tọ̀ fi ṣe ní forí balẹ̀ olúwa ní zọlámtù náà sí mo ti ṣàbùsí fún ẹ̀mí ara mi zuluma ń kàbírọ̀ ní àbùsí tó tóbi tó ga wà láyá tí rúgbò náà bá ilá tàmẹ́nìkan ò lè ṣàforí ní ẹ̀ṣẹ̀ ìlà àǹtà àfihàn ọlọ́run fàájì fírílì nítorí náà foríjì ní mcfúrọ̀ ta ní indy àforíjì ìtàtọ̀dọ̀ ara rẹ̀ gangan wọ́rẹ̀ hamni kò sí wà kẹ́ni kò sàánù mi ìnáka àǹtàlùgọ̀ fúrò rọ̀hìn wọ́lá aláforíjì oníkẹ̀ dákun kẹ́nìkan ni ẹ̀wọ́n ní kájàdúrà èyí tá ti ṣe súnmí lẹ́yìn àwọn ẹlùmí ọ̀tún tọrọ nǹkan tí ń fẹ́ ní forí balẹ̀ pẹ̀lú Yorùbá o lẹ́yìn tó ka gbogbo kéwútọ́ o àtúntàlámọ́

ají sí ọwọ́ pé kápá gbogbo nǹkan ọba ni bẹ̀lájí sí gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n ọba ni láìlá àìlàlá kàlọ́bà rọ́bí àlúkà olúwa mo tọrọ lọ́wọ́ rẹ̀ fi àdàlì yawmi oore tí ń bẹ lójọ́ òní wà khayra ma ba'dahu oore tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ mi ṣàrì máa fi àádàlìyàwó níbi aburú ọjọ́ òní wà ṣàrì mọ́ bá dàwó àtàbúrú tó tẹ̀lé ó wá pọ̀ báhùn ya hayyu ya qayyum bi rahmatika astagis aslih li shakni kulla wala takilni ila nafsi tarfata ayn ya hayyu ọba láyé ya Qayyum ọba tó dájú fún rẹ̀ bi rahmatika astagif àánú rẹ̀ ni mo fi ṣe kí ni o ni mo fi ṣìpẹ̀ fún ọ bi rahmatika astagif aslih li sha'ni kulla gbogbo alára mọ̀ rí mi bá ń tún ṣe wala takilni ila

tí ó bá tó yẹ táyẹ́ bí tí àṣẹ ti wà lọ́wọ́ ẹ̀gbá ìṣàláṣẹ báyìí ká ṣe ní lálà fẹ́rẹ́fẹ́ lálà fẹ́rẹ́fẹ́ tí wọ́n ṣe yẹn o ní ó jẹ́ ìkìlọ̀ fún àwọn míì tó fẹ́ gbé gba arú ẹ̀ ẹ̀yà rí rí ẹ̀mọ́ rẹ̀ rẹ̀yìn mi rí o ìnẹ́rẹ́ yìí ní lọ sí orí òkè áńgẹ́lì kan àti ìyọjú báyìí wọ́n rẹ̀ mi bọ̀

àwọn mẹ̀lẹ́kà ti dọ́dọ̀ rẹ̀ wọ́n ti súnmọ́ pẹ́kẹ̀ ilẹ̀ láwọn mẹ̀lẹ́kà wọ́n tó fẹ́ kú mẹ́lẹ́kà wo lò rí ànẹ́bì ní ọdí tó lọ́rí ìran mẹ̀lẹ́kà jọ ànẹ́bì ti sọ nínú àwọn ìran tó lọ ṣáájú mùsùlùmí náà náà tó mọ̀ àwọn kan bẹ ọlọ́ọ̀mọ́ bá wọn nínú wọn ni

gbónà gíní adékúnlé fúnnà ọ̀tọ́gù tí ó jíyà wà púrọ́ so ẹ̀sì islamu ti yànjú al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati kò sí bẹ̀rẹ̀ ábì kankan wa wà lọ́mọ́ olóòtí parí ìdẹ̀ra sínú islamu fún yí ẹ̀sìn wà yìí nira ní yorùbọ́lá láìmọ̀kan ìdẹ̀ra lọ́lọ́mù ó tún wá ní kìí ṣe ìdẹ̀ra nìkan tún parí ìdẹ̀ra síbẹ̀ ẹ bá ń wá dẹ̀ra ìsìláàmù lé ọwá sí bá a ṣe jókòó ní ìsìn mùsùlùmí nìkan ní wọn rọ̀ lọ́rùn ká jẹ́kù báyìí àwọn kankan ní kéèṣe mùsùlùmí ó ti máa nà wọn lórí jókòó àyàfi tá a bá pẹ́ lórí útúbàlẹ̀ àwọn èèyàn jẹ́ lè máa nà ìdẹ̀ra kan mú o pa lè jókòó bá jẹ́ jókòó ara òru wá kádùwá sọ pé ìdẹ̀ra ẹ̀sìn ẹ́ gbogbo àwọn adìẹ tí wọ́n fọwọ́ pa orí ẹ̀sìn láti ẹ̀jẹ̀ sẹ́nu yàyàyàyà ẹ̀sìn ti sọ pé ẹmẹ́jẹ̀jẹ̀ kújẹ àrámù gbogbo àwọn nǹkan tí ma fún èèyàn níṣòro ìdẹ̀ra kábẹ́ èèyàn rúbọ kò sí mọ́ ṣẹ̀rí àjọ pé kò bá mú ẹ̀wọ̀n pàmílẹ́rin àwọn nǹkan lẹ̀ Yorùbá ní ìṣẹ̀ǹtẹ́ làgbà ká padà sí ṣẹ̀ǹtẹ́ ẹbẹ́ lọ máa pààyàn àbí kí ní ṣẹ̀ǹtẹ́ àbí kí náà bí máa rúbọ jọ ìrìyàn kí ló lè tùbà kó lè tùsẹ́ olùwọ̀ olùwọ̀ ààrì ẹ̀ta àmọ́bí tí tí ń bọ̀ táàdì mọ́bí tí ń lọ àtàrí lóòrùn ẹ̀dì tí mú kẹpa kìlú àì babaláwo ti sọ ẹ̀dẹ́ bá rí ẹ̀mù kẹpa kìlú ó lè dàgbàsókè ẹ̀tọ́lọ̀ ní ẹ̀sàánú wábúnú sabil ọgbójú ọ̀nà tí kùránì ní àtàánú èyí ní ìrùn lẹ́ẹ̀sì sí ètùtù kílù ní ó lè dáa ìbí ń pè ní tẹ́jìtì inú pẹ́ padà sí àṣà Yorùbá ọlọ́run sànúwà wọ́n àtìmọ́tò àríkùn ẹ̀mẹ́tì ìdẹ̀lápọ̀ ní klọ́ọ̀mù ìwé tí sàlàyé èyàn yóò bá dìbò ṣùgbọ́n yé wa wọ́rọ̀ bí ìtùlákùnmù ìtìlámàdì lọ́nà tó wáyé ọmọ sí i

lẹ́yìn bá débẹ̀ ajá ó fà á ya ni ṣùgbọ́n lọ ní ọ̀n rọ̀dídù lákù mólìs ẹmọ oyọ́nú ti fún yín ẹmọ sí ẹgbẹ́ mi mo gbé kalẹ̀ fúnra mi nìka ẹyìn gan ẹmọ sí ṣíwọ́sílá hajj ọlọ́wọ́ bá sọ wàtàmẹ́kùn na mi kọ́bìlì wà fi hàdá ọlọ́run fún ẹ̀ ló sọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti bí ìsìn tánàbí jùdé mùsùlùmí ni àwákà àtọ́ra wa lóòkọ ìjọ́rọ̀ lúgàkẹ́ ẹnu islam islam aslam yuslimu islam islam afai islamul muslimu kó ṣòhun kìí ṣòhun fúnra ọlọ́run ló sọ yí mùsùlùmí ó ló ń pè wá bẹ́ẹ̀ ó kọ tó ń fẹ́ ká mọ̀ jẹ́ náà ni ẹ̀sìn wo ní ó ìfàyọ̀ pé ó kọ ẹ̀sìn mi ọlọ́run ló sọ kò sí bí kí wọ́n sọ pé àwọn kan lọ wọ́n wá pè wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ẹlùmílá ní agbá ọlọ́run yọ́nú sí bọ̀ kò túmọ̀ sí pé kò sọ́nà míì ẹ̀pá tó bá gùnmí ní lọ́jíkì ìròrí wọ́n lè gbé jáde báwọn ẹ̀yàn àti gbọ́ pé ẹ̀sọ́ ipé ọlọ́run ló ń parí ohun akmọ́tù lakum dinakum mo ṣàṣe gbé ẹ̀sẹ̀ yín mo ni mo parí ẹ̀fún yín wà raditu islama dina mo tún wá yọ́nú sí islam fún yóò ní ẹ̀fún ẹ̀yìn kò túnmà sí pé kò sẹ́sì mí ìtọ́lọ́run yọrú sí fáwọn àmì ẹ̀pẹ́ lè gbé wá ọlọ́wárí kú tanra rẹ jẹ́ ọkútọ̀ nínú kíni nínú àìmọ̀kan ọlọ́wárí wà mẹ́rin yẹ̀bọ̀ tọ́gbì gọ́ìrọ̀ ó fọmọ́ orí irọ́ nígbà tó jẹ́ pé tó rí bá ti fọ́ kí ló ṣẹlẹ̀ sára ara ó ṣùgbú bọ́tẹ́ bá gbé èèyàn lẹ́sẹ̀ ó sì lè fẹsẹ̀ kó máa ṣe kí ni kó máa ṣe tamúrégé kó máa sá lọ tamúrégé bẹ́ẹ̀ gẹ́wọ́ rẹ̀ yóò sì máa sá lọ àmọ́ ẹ̀fọ́ orí òun fún ara ní ó ṣùgbú ọ̀gá abẹ̀sẹ́kù bí ó jòkó ní kill the head and the body will fall ibi tí mo fẹ́ lọ ń bẹ̀ ní pé ọlọ́run ní wá fọ́ ọ̀gọ́ mọ̀ ó fọ́ ọmọ orí rọ ọpọlọ rọ́ á túká àdámọ̀ irọ́ náà ní pé kó parẹ́ nígbà tó tùrù bá dìde àdámọ̀ jí ni irọ́ o ní pé yóò lọ ń gòdòdó bá dé wà záhùkọ̀ lìbáàtì iná lìbáàtì làkánà záhùkọ̀ yóò hàn ní yóò dù ẹ̀kẹ́ ní rí bí ó sì parí ọlọ́wà ní ẹnikẹ́ni tó bá lọ wá nǹkan míì tó ṣojú kòkòrò in tó yàtọ̀ sí Islam dínà tó wá pè lẹ́sìn orúkọ yóò tí ìbá rí kó fún láyé ní kùbàlà mí ni ọlọ́ni láyé láyé à nígbà lọ́wọ́ rẹ̀ ẹlòmí ọlọ́run lóhun ògbá kò túmọ̀ sí pé kò ní iwátàlì jẹ́mọ̀ ẹjọ́ gbéǹde ìfàtàwọn àwọn máa enjoy àwọn fún àwọn problem wà ní ó dá wà ó wà fìlẹ̀ áàkìrọ̀ ti nínú ẹ̀lẹ̀ kọ̀ sírí tó bá díjọ́ ọ̀kẹ́ inú ẹni òfò ní ó wà ọlọ́mọjà wà náà ní òfò ẹgbogbo ọ̀nà tí yẹn lè gbàjá bọ́ọ̀lọ́ lọ́n ti mú sóò ló dáwà fúdàbí àmìyàn ni àwọn mọ̀fọ́lọ́run òbí mọ̀ bọ̀t àwọn wàlà wàlà dá ọlọ́run níyàwó bèèrè pé yóò fi mọ̀ kò múyàn lọ́mọ báyìí alhamdulillah lẹ́dí lam yattakhidh walada nínú àzárùdí tọba kí jí mọ̀ tán alhamdulillah lẹ́dí lam yattakhidh walada walam yakul lahu sharikun fil mulki walam yakul lahu waliyyun min dhulli wa kabbirhu takbira subhanallahi bukratan

ìbéèrè kan ni ó gbèyàn ṣubú ẹjọ́ kí lórúkọ ẹ̀sìn yín tó bá ti sọ ẹjọ́ ń bó lọ́lọ́n sọ pé ó kọ ẹ̀sìn yín nìyí jẹ̀bẹ̀ tí ó gbọmọ lè lọ ni yóò mọ̀ ẹ́ iye ò ṣe nǹkankan kí ọlọ́run má fún wa lórúkọ kò ṣe nǹkankan kí là ń ṣe bẹ̀ ló pàtàkì ẹ ti change topic sà kí ló kọ ẹ̀ sọ́lọ̀ ló fún ó tán yóò wò ní kùránì gangan ọlọ́run fún rẹ̀ ló pè ń kùránì ọlọ́run ṣàánú wa torí àwọn adúpẹ́ tọ́lọ̀ bí a tójú ọ̀nà èyí tí mo bá lọ bẹ̀nu tọ́lọ̀ má yẹ wà sáàmọ́jà kú mẹ́ láíláí torí bí àdánwò ń bẹ tí ma gbéyàn kú ní Islam a ń kírun lójú òtúmọ̀ sí pé yóò kì lọ́la bẹ́ẹ̀nẹ̀lẹ̀ kọ́ọ̀fì wà rọjá láàrin ìbẹ̀rù àti kíni mo jẹ́rìí pé ọlọ́run ọba tó ṣàánú wa báyìí pẹ̀lú Islam ọ̀kan ṣoṣo ní kò pé méjì bèèrè mẹ́ta kò bí mẹ́nìkan òbí kò lórogún kò lẹ́gbẹ̀ra kò sí aláfiwé fún ọlọ́run kò sálàfi jọ fún òun lálágbára olùkápá olùmọ̀ alámọ̀tán olóró òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam bashiran wa nadira olùkúni ní ròdùnú àti olùkílọ̀ gbogbo àgbàmà yí pápátá òjíṣẹ́ jíṣẹ́ rẹ̀ dógóngó ó fi wálẹ̀ fi wálẹ̀ ní òkùnkùn ó fi wálẹ̀

tó dàbí Yorùbá láyé ìgbà kan tí yóò bí sí ìntánẹ́ẹ̀tì láì kéèyàn rí mọ́là tó mu jí ẹ̀wọ̀n kéèyàn kan àwúsá kó mu jí ṣe pé yóò yá yẹn lẹ́kẹ́ àwúsá mu tíkẹ́ torí kí àgbà pé bẹ̀ẹ̀lẹ̀ sí ti wá tọ́dọ̀ wá ń bí àlé ó sì ń mu àwọn tó mu bàbá láì sí mẹ́mbẹ̀ àwọn tí ń ta tẹ́tẹ́ mẹ́mbẹ̀ lájọ́ sọ pé ọmọ mọ́kà kan ọmọ Sáúdí wọ́n rí nìkan tó ti ń mẹ́mu tẹ́gbẹ́ ìrìn àánú òkú pọ̀ síbù àbí wọ́n sọ pé wọ́n ṣe patí ní mọ́kà ń

الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba àlìkẹ́ ọláwọ̀ ọba tó sàánú ní àbẹ̀ ìsìrí islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sáà bá bọ́ ọlọ́run mọ́ sí ọwá ní dáírà islam ẹ̀yà dámà bẹ̀lọ́ gbogbo ìgbà pé ọlọ́mọ́mọ́ jẹ́ kú ní sínú ẹ̀sìn ní tó yàtọ̀ sí Islam o torí àdíbà ànábì a máa bàyàn lẹ́rù nípàdé àdíbì ẹlọ́wọ̀ parí ànábì ní na ahadakum la Ọlọ́run láwàá ń bẹ̀rẹ̀ ẹlòmí o máa tọ́ lọ bá ṣe ń tọ́ yìí yóò bù sáátà ìdílọrí ìrúsọ yìí yóò bù sáátà láì sí èwà àlìjẹ́nà tí a ó bá gbáwájú wọ́n bá gbáwájú lọ yóò bá bẹ̀rẹ̀ sí ọmọ náà yóò ti wọ́n náà ìyàgbẹ́lòmí o máa ń ṣe Islam yóò jẹ́ mùsùlùmí yóò máa kí o díẹ̀ báyìí náà ni ó kù òun ló kù sáátà díẹ̀ báyìí ló kù ànábì fi wé apá ẹran di ìgbọ̀n ọkàn jọ́pẹ̀ nígbọ̀n ni amuslet láti orí ìka tó wà láàrin sí ìgbọ̀n ìgúnpá yẹn ó ní dìrá kò ní jù bá náà lọ tí ó tó kù tó fi máa wà lè jẹ́nà tí ọ gbàgbàwájú ní bàbẹ̀rẹ̀ tí ọmọ náà bèèrè lọ́wọ́ náà ọlọ́mọ́kàwà kan wọn ìdínú tó ẹgbẹ́ kí láǹfà ní àdíìsì ìlépọ́lọ̀ ń ṣe kà ọlọ́run sáà náà wà ló fi sọ fún wa àmà wá bẹ̀lọ́ gbogbo gbà pé mọ́jáwà ó wà nú wọn ọkàn wọ wá ní ìbàlẹ̀ ànímọ̀ ṣègbéraga lórí ìta ṣe tó bá mú ìdí Yorùbá náà lẹ́ni borí tí ló pè láti bí ẹyọmọ ìyá àbínú Islam ọ̀rọ̀ tàn bá bọ̀ èyí tó kó lẹ̀ yẹ ní àbíjímọ̀ ní mẹ́ta sẹ́yìn aka súra ẹlẹ́ẹ̀kejì nínú sọ́rọ̀tún ìbákọ́rọ̀ ayà ìkọkàndínní ọgọ́jọ pín ní káṣùkú sí kùránì láwọn àbá àwọn nínú ti táwọn àbá ìlú sọ pé ṣúra báyìí ayà báyìí wípé ẹlòmí ní ìsìn yóò lọ máa ṣe yóò máa chẹ́kì nínú útúbà tí ní èyí kàǹkankan èèyàn máa wo ẹni tí ń ṣe útúbà tí yóò máa gbọ́rọ̀ ẹ̀ ó dàbí sálámà sí èèyàn ní dáhùn èyí sì ṣàbíkìrì inú útúbà tí wà ní láìjọ́kàn ó gbá ládá kankan ẹ̀ṣẹ̀ ló ń gbà àyàfi àpá kan náà àfà tí wọ́n ní bóyá bí tí èèyàn wà ìlò gbọ́rọ̀ ìmáàmù ìmọ̀ tí ń sọ lèèyàn lè máa ṣe àkàrà bọ̀ ń gbọ́rọ̀ imam ó nìkan ló gbọ́dọ̀ máa gbọ́ èyí gbé kọlù èyí ti sẹ́ẹ̀tì síé tó lẹ́lò bí o ti máa láàá yóò dámà ti sẹ́ẹ̀tì síé torí pé ànábì sọ pé ma mẹ́sàlẹ̀ akọ̀ mú mọ́sá àkóta àbí fákọ̀dì lábọ̀ òkúta ń bẹ mọ́ṣáláṣí ànábì ìjọ ń lẹ yanrìn báyìí ní ẹ̀pẹ̀ àwọn òkúta kéékèèké wẹ́rẹ́ ànábì lẹ́n tí ó bá ń fi síé tó kàn fọwọ́ bú báyìí ó ti pariwo ní mọ́ṣáláṣí mo lábí lọ fàáyọ pé ẹdí ń fa tẹ̀sùbá ní mọ́ṣáláṣí káà nǹkan tí ó mọ̀ tó kẹ́ẹ̀kẹ́ àwọn tẹ̀sùbá tó ní gáàpù dáadáa aláriwo ni kò nígbà ẹ̀ṣẹ̀ ní ń gbà gbogbo kan ènìyàn yóò fi ẹ̀ ọ̀rọ̀ tá ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àkọ́kọ́ tá a sọ kí ni ìwúlò mọ́ṣáláṣí láwùjọ àti aburú wo ní ń bẹ nínú kí mọ́ṣáláṣí kó mọ́ ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe kó wà ní sípa lẹ́yìn rẹ̀ lábọ́ sí pàtàkì àbí aburú tó ń bẹ tàbí aburú tó ń bẹ nínú ìmọ̀ ṣì àwọn èèyàn lọ́nà tàbí sọ tó fà ẹlẹ́ẹ̀kẹta láwá tó sọ aburú tí ń bẹ nínú ìmọ̀ sí ìmọ̀ pamọ́ fáwọn èèyàn kìtìmáàmì lónìí káwọ́ fẹ́ sàlàyé bóyá o ti wà nínú àwọn tó jẹ́ kí mọ́sálásí di títì pa bóyá ní àdúgbò yín àbí nílùú yín àbí níbìkan àbó ojú nínú àwọn tó ti sọ tọ́lọ̀hun ò sọ tàbí tánà ní ò sọ fáwọn èèyàn nítorí ìfẹ́ ẹnú kan ó lè a èyí tí mùkàzálì fún yẹn ni màá mú the psychopath àwọn tí wọ́n máa wójú rí àwọn aṣáájú bí olórí ìlú ọba gbogbo tó láti wà nípò àṣẹ àwọn kan wà tí wọ́n máa wá ojú rí wọn wọ́n wà máa sọ ọ̀rọ̀ ọlọ́run lọ́nà tó fi jẹ́ pé yóò bá ìfẹ́nú àwọn ìyẹn mu kí wọ́n lè rí nǹkan lọ́dọ̀ wọn bóyá ipò tàbí owó tàbí dúkìá nínú tí máa jẹ́ káwọn èèyàn ó sọ tọ́lọ́run ò sọ ọ̀kánu tàbálùfù psychophancy máa wá ojú rí àwọn tí ń bẹ nípò kìtìmán ẹni tó jẹ́ pé ààyè òdodo kò sọ tó ló jẹ́ pé gbogbo àwa mùsùlùmí a jẹ́ ìmáàmù Ahmad bin Hanbali ládùá rahimahullah rahmatan wasi'a nípa kọ́lùkùlù kùrá àbílẹ̀ gbọ́rọ̀ yẹn iṣẹ́ ọ̀rọ̀ kan ní mo lè ṣí púpọ̀ níbi torí ó bá jù kí ìṣàlàyé ẹ̀kọ́ tó lè yí ẹn tí ìbá ṣe onímọ̀ tẹ́lẹ̀ Imam Muhammad bin nígbà sọ tí ìjọba ń fẹ́ nígbà yẹn tó ti jápọ̀ ní mímọ̀ ṣùgbọ́n gbà tí ìyàpọ̀ ní o kálukú ní bó ṣe Imam Muhammad bin nìkan ló ní kò ní bẹ́ẹ̀ pé Kùránì ọ̀rọ̀ náà ní Kùránì ojú máa gbé bóde nínú gbangba báyìí tí ọ̀rọ̀ rẹ̀ yẹn ló ṣẹ́ àkídà ìgbàgbọ́ òdodo yẹ kù lónìí pẹ̀lẹ̀ pé ìgbà tó wà ní ẹ̀wọ̀n ni ọba tó wà gbà ẹ̀wà kú ẹn tó jẹ tẹ̀lé ló wá túlẹ̀ wọ́n nírú ipò yẹn tí ẹ̀ bá yẹn tí ìyá àtàwọn èèyàn ó bẹ̀ dàbí ìyà ìṣù ni mọ̀rùgbó tí wà ní ìlú ní dúró déédé tó ń dúró ló jẹ́ káàkiri dẹ̀ ò ṣẹ́kù yìí so ẹlòmí wá ń bẹ ó ti ṣe kìtìmán ayé òdodo olórí ọ̀rọ̀ òye onígbò ló ṣe rí ṣùgbọ́n tí ó pé bó ṣe rí yẹn ò ní dùn mẹ́ni tí ń béèrè ìbéèrè ẹmọ pé mo ní mo ti wà wà sí kan rí tẹ́nìkan sọ ìtíṣẹ̀rí àsọ ni pé kádọ̀bálẹ̀ fún yìí kò bá ìjọba kò bá jẹ́jẹ́ kò bá jẹ́ president kò bá múnú ṣẹ̀rí àwọn kákúnlẹ̀ kò bá mú ó wá ń sọ pé ẹ aláàmíká mọ́sùkún lẹ́dọ̀ àmọ́ ẹ̀yìn ọba olóòdí òun bò yí wọ́n lè máa jọ̀bálẹ̀ bẹ́yìn ẹ mọ̀ pé in tó sọ yẹn kọ́ lòdodo ṣùgbọ́n sọ torí bó wá ìjù rẹ̀ ní ẹgbẹ́ nìyẹn ó ó ti kó bá gbogbo àwọn tó fẹ́ mọ òdodo àtàwọn tó fẹ́ lo òdodo tó rọ́bà yóò mọ̀ wòye pé aláṣejù ní wọ́n ni wọ́n ti bù wá bọ́lọ̀ lóòdí yọ̀ndẹ̀ fáwàá tó bá fẹ́ gbọ́ nínú àwọn àjàgà àwọn èèyàn tó ti ṣì lọ́nà tàbí ní tó fi ẹkó sòdodo tí ó sòdodo tí àwọn ìṣìná fi dé áyà tó tẹ̀lé lọ́lọ́run wa sọ ọlọ́run ní ìlàlẹ̀dínà káàbù wà áṣìláhú wà báyìyànú fáùlá ikà àtúbù àléìhìm wà

wà ìyànú yóò tún wọ́n ṣe ìsàlàyé fáwọn èèyàn tó jódodo iṣẹ́ mẹ́ta ni àkọ́kọ́ yóò tún bá ọlọ́pù oríjì mẹ́rù nígbùn mo yóò bá mú asláhù gbogbo tó bàjẹ́ ó wà lọ tún ṣe wà ó tún wọ́n ṣàlàyé fáwọn tó ti sọ fún lánàá pé tó sọ yóò pé

ọ̀pọ̀lọpọ̀ lẹ́mí tó dàrú kì bá tí síjà káláwọn èèyàn sọ bó ṣe rí hmm? àbára bàbá ẹn bí imam èmi dẹ̀mọ̀ nípa imam ìmáàmù márùn-ún ló ti jáde nílé yín ẹjá àwọn ẹlòmí iná ó jẹ́ ẹ̀pàpá ìsì tí a kó mo ti ṣe àwọn èèyàn lọ́nà ẹni tí wọ́n ti jẹ márùn-ún lè wọ́n ẹni mo mọ̀ pé nínú ṣẹ̀rí àwọn gangan ló tún tọ́ sí torí kó nímọ̀ nípa ìjẹ́mọ̀ọ́mù ju ẹni yìí lọ òun ló yẹ kí n sọ fáwọn èèyàn wọ́n ní torí pé mo rí pé ẹni yẹn kìí sọ ọmọ léègbè mi ẹni kejì tí ń ju ọmọ léègbè tó bá sì jẹ àwọn mùlá kan máa ń jáde bí mọ́mù láwọn olówó pọ̀ mọ́tíláṣí wáyé náà máa rí mùlá Ṣẹ̀fẹ́ yóò kó bá làákàyè mú pẹ́ tí ò bá gùn ló ṣẹ̀rí à àwọn márùn-ún ló ti jẹ́ lé wọn ẹnìkan ìjẹ́ kílẹ̀ fẹ́ ẹjá ilé inú jẹ́ Ẹ̀kọ́rọ̀ ń ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ọgbú ni. Torí pé tó yẹ ti wà ńlẹ̀. wọn Wọ́n á ní tó it's a simple logic So, lẹ́ pé àpèjúwe tó ga jù ń bẹ lọ́dọ̀ ọ̀dọ̀ encourage ìkọ́rẹ́jì ọmọ òdó ṣe nígbà ẹ̀yìn náà ẹ lọ máa fi dìgírì jọ èèyàn ọlọ́pàá ẹ máa lọ wù to tó bá yẹ̀ iná òdè lẹ́gùn we encourage them lórí ẹni tá àkùránì ah, rẹ̀ ò bá sì lọ kọ́ sí o wàláì tó bá tún wọ́lọ́ yóò padà jẹ máa mú ọlọ́gbọ́ ṣàlọ́ ìyẹn ni àlàyé bá fẹ́ fi dé gbogbo àwọn ọ̀rọ̀ sáà tí ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́rin abẹ́ fi wípé àtúnṣe ń bẹ kí làtúnṣe yẹn túbá ìkejì ṣàtúnṣe àwọn tó ti bàjẹ́ kí ni kẹta ṣàlàyé báwọn èèyàn pé ìta ẹ̀sọ̀ yẹn kò rí bẹ̀ bó ṣe rí nì ọlọ́tọ́ bá ti ṣe bẹ́ẹ̀ àṣúgbò ní wọn ìgbà túbà wọn wà á nà tàwọn ní وارنا لباس الباطل وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودابر اعداء الدين وانصر المجاهدين في كل مكان اللهم يغفر ولا تعذب واجعل امورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخوفك ولا يرحمنا واحسن عاقبتنا في الامور كلها واحكي ايماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة الله